gbàgbé wípé òun náà ń bọ̀ wá dànà gbogbo ẹ̀yin tèmi nínú ohun gbogbo tí ẹ bá ń ṣe ẹ máa rántí ọ̀la ẹ má fi ọjọ́ òní ẹ má fi ba ọ̀la yín jẹ́ torí ọjọ́ ọ̀la yẹn gangan òun ló ṣe pàtàkì ló ṣe kókó kí ni wọ́n máa sọ nípa mi tó bá di lọ́la kí ni wọ́n máa sọ nípa ìwọ náà tó bá di lọ́la kó máa ró kẹ̀kẹ̀ ní ọkàn wa ètò Miliki Express náà ló wọlé dé wẹ́rẹ́díwẹ́rẹ́ ní ti wẹ́rẹ́tíkálì ó ti yé yín lónìí ti thank God it's Friday ìwòye ọ̀sẹ̀ tó kọjá òkè mo wà nílé agodo mo ń dá gbogbo ẹyin tèmi mo ń dá yín lárayá lórí oríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ mọ̀ látòrí entertainment news látòrí social media gist látòrí music video review akúdágbére lọ́sẹ̀ tó kọjá orí ọ̀fẹ́ náà la tún fi wà ń bíbá ilé nítorí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọpẹ́ ni fọ́lọ́run tó tún kà mí yẹ lọ́jọ́ òní ọpẹ́ ni fún olódùmarè tó tún ka ìwọ náà yẹ lọ́jọ́ òní tó lè jókòó síbẹ̀ yẹn ọ alihamdulilayi torí gbogbo àwọn ènìyàn mi ló ń wọ̀n kí wọ́n lo ọjọ́ òní àmọ́ kò sáǹfààní fún wọn àfihàn wọn àfi ń gbé orúkọ olódùmarè ga ni ẹ wá wọn pọ́ ọmọ wọn ló ṣá prọ́fà yéèvà ọmọ wọn ló ṣá blẹ́mblẹ́m ọmọ wo lọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ṣáká yìí ọmọ wo ló ṣe kí ni ọmọ wo ló yá ọmọ wo ló dúró rè yìí Àyìnkẹ́ Kújọ́rẹ̀ ni mò ń jẹ́ ọmọ bíbí ni wọ́n ti da ẹ̀ Kújọ́rẹ̀ á sọ̀rọ̀ fetefete tẹ́ bá sọ pé small but mighty of Miliki Express obìnrin ilẹ̀ ń ké sí tẹ́ bá tún wá sọ pé irin ọmọ tó ń gbé náà mọ́ márùn fọhùn ọmọ Kújọ́rẹ̀ ilẹ̀ ń ké sí tẹ́ bá tún wá sọ pé kódẹ̀bọ̀ loaded kí ni mo máa ṣe náà ṣé kí n ṣí fìlà irú ẹ máa wò ẹ nílé wò ó tán b èmi náà ni mo tún ti dé náà nìyẹn èmi gangan lèmi wọn ò ní fẹ́ lomi ṣe mí níbo mo ti ń ṣakọ níbo mo ti ń yọ fanda níbo gangan ni mo ti dúró re mo ti stand gidigba lórí Orísun náà lẹ́yìn náà ti mọ̀ pé Orísun lọ́jọ́kọ́jọ́ àwa ni bàbá àwa làgbà ẹ wo ẹṣin tó ṣíwájú bí mo ṣe máa ń sọ ó ti gbapò kí níná ẹ yé jàǹpátá ẹ yé stress sára yín ọlọ́run náà ni ó máa ń fún wa ṣe gbogbo ìgbà òun náà dẹ̀ ni àfọpẹ́ fún gbogbo ẹ̀yin tèmi kí ni mo wá ní fún yín lé ní thank god is friday jẹ́jẹ́ àkọ́kọ́ náà ẹsẹ̀ ń jẹ́ kí tún máa kí yín wípé happy new month ẹ ti mọ̀ pé oṣù tuntun òun náà la tún wọ̀ ní wẹ́rẹ́díwẹ̀rẹ̀ ní ti wẹ́rẹ́tíkálì jọ ní tìtorí ọlọ́run tí wọn náà bá wò wá rí pé oṣù karùn-ún la ti mú kúrú kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún yìí tún ṣe kí ni a tún máa lọ rí dájú wípé o gbé nǹkan ṣe nínú ọdún yìí ó mọ̀ pé bó ṣe jókòó títí tí last year náà nìyẹn ó wò pé okay okay God time is the best fine God time is the best ṣóorí ó ní ọmọ tó bá ṣípá báyìí òun ni bàbá ẹ̀ máa ń gbé òun nìyẹ́ ẹ̀ máa náà sí pé ó yá ọmọ mi ó ti ṣípá jẹ́ kí n gbé ẹ̀ ẹ̀ lè máa sọ pé ọlọ́run wà lókè ọlọ́run á ṣe o àbí bẹ́ẹ̀ ni ọlọ́run á ṣe tó wàá tẹpá mọ́ṣẹ́ tó wá jókòó síbẹ̀ yẹn tó ń retí pé okay God is coming okay he knows he knows me okay he will do it o tẹpá mọ́ṣẹ́ o jáde o hustle o struggle o wá sọ pé ọlọ́run máa ṣe jọ́ nítorí ọlọ́run lòun ò lè ṣe nǹkan kan wà á tẹpá mọ́ṣẹ́ dáadáa kí ọlọ́run tó wá wò pé ọlọ́run àti pé wọ́gán ti ń try ló ṣe máa wò pé ah, àyìnkẹ́ dẹ̀ ti ń try ṣe báyìnkẹ́ náà ní lọ́tọ̀ọ́jọ́ ọjọ́ ẹ̀ òun náà ló máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́mọ yìí ó ti tó tàì bóyá àyìnkẹ́ lọ́mọ manage thirty billion ìlọ́lọ́run bá gbàdúrà ìyẹn já sí wípé tó o bá tiraka tó o bá gbìyànjú ìyẹn lọ́lọ́run náà máa wá wò pé yes òun try John nítorí ọlọ́mọ ní kó ṣiṣẹ́ tí ò tọ́ o àmọ́ rí dájú wípé o tẹpá mọ́ṣẹ́ má tún jẹ́ kí ọdún yìí kó o tún lọ́lé ayé ẹ láì má gbé nǹkan ṣe má kò jókòó kalẹ̀ wo aago tó ń wò yìí a máa ń sọ ok time is going time is going má kàn máa wò ó pé ok òun wo aago pé time is going wo nǹkan táago ń ṣe aago ń ṣe kí ni aago ń move aago ń ṣe kí ni aago ń gbéra aago ń rìn ni bẹ́ẹ̀ bí aago ò dúró ìwọ náà má dúró ó ti yẹ má lọ sùn lórí Orísun bẹ́ẹ̀ ni má lọ sùn lórí Orísun kó ba lè sùn ẹ̀yin náà ti mọ̀ pé lórí Orísun àwo òsùn torí ẹ̀ náà la ṣe ń sùn gbogbogbà tẹ́ bá rí wa ọtún ọtún òun náà ni ọjọ́ ń yọ gbogbo ẹ̀yin tèmi tangaris fàdé ó ti yẹ ilé ní ẹ wo fàájì máa ṣàn entertainment news ó wà ńlẹ̀ social media gist òun gòkèrè ṣé kí tí wàá já yín tán sí i lẹ́nìí event ó ti pẹ́ tẹ̀ ti rí event lórí Miliki Express ọjọ́ òní àbí event ńlá ayẹyẹ tí ẹ fẹ́ rí ayẹyẹ tó yẹ pé tí n bá fi wọ̀nyí bẹ́ẹ̀ wà ẹ wà kọ́ sáré yẹ Àyìnkẹ́ ó ṣe ọmọ mi nìyẹn bébì nìyẹn bẹ́ẹ̀ ni nítorí ìdí èyí ẹ jókòó ẹ má sùn lórí Orísun ẹ farabalẹ̀ ẹ má gbé kúrò ń bẹ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ́jọ́ ẹ ti mọ̀ pé ijó yẹn náà ó ṣe pàtàkì ó ṣe kókó ó ní wọn wá ní afẹ́ lọ jó sí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó ti ẹyin tá a bá ń gbọ́ ààyè yé she no wan Ferrari yé she no wan designer yé she say na my love o ẹ ti mọ̀ pé Davido ni ó ní orin yẹn ẹ jẹ́ ká lọ kọ́kọ́ step down ẹ mọ̀ pé mílíkì la pè kakọ́ra máa mílíkì díẹ̀díẹ̀ pẹ̀lú ayé by Davido tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́